rí náà ni kò sí nǹkan kan rí náà ni torí nǹkan méjì ọ máa ń jẹ́ atọ́kùn náà fún yàn ọ dẹ̀ jẹ́ ìṣesí yín tó jẹ́ wípé ó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ yín lẹ́wà nínú náà tí o di kyɛn na muhammad sallallahu alaihi wa sallam but eh, máa mú kí iná ó fò yẹn rú òjíṣẹ́ náà sàn sílá wa ni kí wọ́n máa ṣe kọ́ máa pọ̀ nínú ọ̀rọ̀ wọn kí ni sàrà sàdákà wọ́n ṣàlàyé fún nínú àwọn ìgbà mi tó wá wọ́n ní mi wọ́rá ilé hijab ní pẹ̀lú gàgà pàtó jíṣẹ́ náà sọ́nà máa ń ṣe àlàyé fún pẹ̀lú gàgà ẹ̀kọ́ ẹ̀sìn mọ́ṣáláṣí ọlọ́run ọba ìlú ìlú yàtọ̀ sí wípé nípa gbàdánbà ń ṣègbéyàwó àwọn eré àwa tá a ti lè lùlù tá a fòrin sí orin ìwúrí tí máa súnmáyàn múyàn súnmọ́ lọ́wọ́ níbi ìgbéyàwó ọmọ máa sin obìnrin lọ́lẹ́ ọkọ àwọn wo ni wọ́n lù ú. àwọn obìnrin ẹgbẹ́ wọn náà ní kò sákùnrin láàrin wọn kì í ìlú bíi tamborini tí wọ́n kàn án gbá bíi tí wọ́n pè ní sẹ́lí nílẹ̀ Yorùbá wọ́n kàn gbà kìí ṣe dùndùn kìí ṣe rárá ìlú gbá ni tá à ń kàn fọwọ́ fọwọ́ gbá nígbà ó gba àwọn obìnrin níyànjú wípé tí wọ́n bá ń mọ́mọ́ pa ọmọ lọ́lẹ́ ọkàn kí wọ́n lu rúùlù báyìí ní lílù tó jẹ́ wípé yóò mú pẹ̀lú orin tí ó mú ìpayọ̀ ọlọ́run ọba ilé ọkọ ló ń lọ ilé ẹ̀kọ́ ni ọkọ làá gbogbo àwọn nǹkan tó ṣàjọ má bí responsibility rẹ̀ yẹn tí ì ṣàlùjọ but tí ì ti bá gbọ́ tó jẹ́ pé ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ tó fẹ́ jọ bí ewì tàbí bí àwọn wákà wọ́n máa ń ṣe ní ayé àtijọ́ but eh, kó tó di pé ìdàkudà wà wò now òjíṣẹ́ náà sáà sọ́lámẹ́ encourage ilé ọgbọ́n ìṣègbìyànjú lórí ó gba àwọn obìnrin ní ẹ̀jú ilé láàrin àwọn obìnrin ẹgbẹ́ wọn náà ni tí a bá ń lọ sójú ogun láti lè jagun jihad lẹ́sìn wọ́n máa ń lòlù wọ́n máa ń kọrin láti ṣe kíni láti mú kí ọkàn yẹn dìde máa ń ti gbẹ ní ọ̀dọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kí láǹfààní ẹ̀mí tí è ṣe torí ọ̀nà ọlọ́run ọlọ́run la ná fún kí là fi ná ẹ̀mí fún ọlọ́run ọba ọba àlekè ọlọ́run subhanahu wa ta'ala òun náà ni wípé ká kú sójú ọ̀nà rẹ̀ gba àwọn oríṣiríṣi nǹkan báyìí tí ó wú àwọn jagunjagun lórí tí wọ́n fi wà kíkanjú pẹ̀lú ikhlas láti torí tọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan báwọn irú báwọn wà bọ̀ lẹ́yìn àwọn fuels báwọn káwa kóbìnrin olóbìnrin jọ sínú máṣáṣí inú ilé ọlọ́run ọba káwa máa lùlù ká máa jó kálá ń sàṣàlátù àwọn tí wọ́n ṣe gan mọ̀ wípé ìrégbè làwọn ń ṣe ìfẹ́ ńlá wọn ṣe kò sí ọwọ́ ọlọ́run ọba ń ọwọ́ apọ́sibò ibi tí wọ́n ti ń ṣe kẹ́mi ò gbé wọn mọ́ǹkì eh, torí pé kí ni wọ́n ti kọ lẹ́tà sí àṣepáàmù wípé àwọn fẹ́ gbà lálejò yóò sì dé sáàrin wọn ẹ̀mí ò gbé wọn yàní ada mọ́fù ṣepáàmù yàní àṣetánì fọwọ́ bá wọn ni so wọ́n sọ̀sọ̀kúsọ wọ́n sóríṣiríṣi wọ́n ṣe obìnrin ó tura rẹ̀ ní mọ́ṣáláṣí ọkùnrin náà wọ́n dì mara wọn lóríṣiríṣi báwọn yàní ibahatul fujur fi man fi baytillah wọ́n fi àyè gba ìbàjẹ́ nínú ilé ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba máa ń rìn sí ẹjọ́ ọba tó bá lórí ilé ìpínlẹ̀ láti bọ̀ tán dáadáa àṣẹ kàfẹ́ lọ́ọ̀lì kì í ṣe inú ilé ọlọ́run ọba ìrántí ọlọ́run ni káka Quran súnà òjíṣẹ́ náà ala àlàsílà bó làwọn yẹn ṣe gbọ́ yìí ẹ̀kọ́ tí ó mú èèyàn súnmọ́ ọlọ́run ọba ní ojú ọ̀nà bí àwọn ẹni àkọ́kọ́ ṣe gbọ́ yìí bọ́bá yẹ pé ń bẹ nínú ẹ̀sìn ká máa ṣe léyìí bá a ṣe ní muhammed òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsílà ta láwọn tí máa ń ṣáájú ogun àbá ní àyàn rẹ̀ náà hmm. bàbá náà bá dẹ̀ fa etí àbáyà ìbá demonstrate fún wa bó ṣe yẹ kájọ tí ó fi bá ojú ọ̀nà bọ̀sùkò gbére yóò sí lára rẹ̀ kọ́lọ́mọ̀ ọba kọ́yà wáyà dídàrú rí tí mú kíyàn ṣíwà wò ọ̀gọ̀rọ̀ wọn orí wọn ti dàrú ẹ̀kan wọn aléyẹ ni wàláhì yàní tá a bá pè wọn ní wèrè abú wèrè torí wèrè ò ní tẹ̀klif jazakumullahu khairan sà. Ah, ẹni tí ó kàn béèrè sà pé àwọn ọmọ ìyá wa tó máa ń ta síbù nẹ́bàrì wọ́n náà máa ń ta èso kan tó jẹ́ pé tí àwọn ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n bá jẹ́ àbí tí wọ́n là wípé ó lè ṣe nǹkan oṣù wọn sọ wọn ní ṣé yẹn lè ṣe lè láti fi space wọn pé ṣé yẹn lè ṣe lè hmm. láti jẹ́ pé kò ní máa bí nǹkan oṣù rẹ̀ wọ́n sọ kò ní lè fi lóyún ní pẹ̀lú intention pé òun fẹ́ space òun. tètè sọmọ bíbí fàlà sọmọ bíbí kù sínú ẹ̀sìn Islam ká gbọ́ yẹn Islam ọ̀lọ́wọ́ sí tọ́ba yẹ pé fètò sí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ni wọn ní bí Sayyidina Hasan ní Ramadan kí wọ́n bí Hussein nínú Sha'ban kò sí fètò sí kò fi sí sí sí fífi ààlà fún mi wípé mẹ́rin péré lèmi ó bì padà sínú ètò sí ni wípé tí ọba dà báyìí ìní tí ìlú mi àtọ́ba ti wá agbàgbé ọlọ́run ti mú wá ni nígbà míì ìyá ọmọ fẹ́ lọ ṣe postnatal check-up wọn ló ti hook wọn ló ti hook àwọn èèyàn mẹ́wàá fẹ́ mọ ọgbọ́n dá sí i kí ọlọ́run ọba ni kò sí ẹ̀rí tó sọ wípé ẹni tó ń fún ọmọlọ́yìn ò lè lóyún kò sí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ ọkàn jẹ́ wípé ìyá yìí ó need attention tí ó pọ̀ ni torí wípé kí ọmọ bá rí ìnira ọlọ́run ọba má ṣàṣì gbogbo ẹ̀ nírọ̀rùn so ìyẹn máa ń ṣẹlẹ̀ so tí a gbọ́dọ̀ bọ́yé ń bi eléyìí nìyẹn lílo orú nǹkan báwọn tí ó ń ṣe ntọ́ ẹ̀kọ́ wa nọ́málì tí ò bá wá kò sí bí ó sì ní fa wàhálà nínú ara ṣùgbọ́n tí a bá ara tí a bá ṣèwádìí wò dáadáa tí a bá ní kò ní ṣe kò ní fa wàhálà nínú ara tó kọ́díẹ́kùn mubah náà ìbéèrè náà máa ń wá báwọn wípé ẹni tó fẹ́ lọ ṣiṣẹ́ hajj tí ọwọ́ ń páyà wípé kí nǹkan súnmọ́ délé bi wípé àwọn sẹ́kàn kò ní ṣe kọ́ mọ́ bá dìfà rẹ̀ ètò fẹsẹ̀ múlẹ̀ jù tó fọkàn balẹ̀ jù ní wípé ṣé èyí òjíṣẹ́ náà sàlámù ọ̀mà tí kò mọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú kọ̀rọ̀ ẹ̀yà rẹ̀ nana Aisha radala ana hajj lọ́wà kò ó ní ọbúsẹ́kún kí ló dé kí ló sọkún olóhùn ti rí nǹkan oṣù ọ ah, ní eyín èsè wàhálà gbogbo ń tí alálàájì ìsè náà ló ṣùgbọ́n òun ní ṣe tàwa torí pé kí ni tawaf bí ìrun ni ìyàtọ̀ tí ń bẹ lórí tawaf àti ìrun ni wípé ọlọ́run ọba fi ìgbàláyè ilẹ̀ nínú tawaf ká sọ̀rọ̀ díẹ̀ kìí ṣe pé ká sọ̀rọ̀ tó pọ̀ òbí jẹ́ pé ọ̀rọ̀ tá a máa ń sọ nínú tawaf kọ́ dá lérí ìpayà ọlọ́run ọba ká mọ̀ yìí pé bí ìrun ni ah, ọlọ́run fààyè gba ọ̀rọ̀ sísọ bẹ̀ òjíṣẹ́ náà sàrà sọ́nà mọ̀ sọ yìí pé kìí ṣe pé wọn mọrú nǹkan báwọn nígbà yẹn kò sọ yìí pé kí a tó bá ti di wípé ẹ fẹ́ wá sí àjì o ẹ̀yin obìnrin o ẹ lo nǹkan báyìí o so yìí máa wá fi dọ́gbọ́n pé torí pé jẹ́ tibul nabawi yàrá la yakunu tibul nabawi illa idha wafaqa ma jaa bihi nabiyuna sallallahu alaihi wasallam tọ́wáyé pé tibul nabawi ni yóò torí kìí ṣe pé akólé ìjọ asómélé gbogbo àwọn nǹkan tá a kó jẹ ọ wà nígbà yẹn lọ́n tí wọ́n máa lò bá wọ́n máa lò kọ́ rárá tí wọ́n máa lò bá wàá ṣe lò yìí ẹ̀yìn náà ọ pàtàkì ẹni tí ọba wa fẹ́ ṣe lè ṣètòrí wípé ó ń páyé òṣì kó má ti bímọ ni àbí torí wípé wọ́n sọ wípé ọmọ bíbí oyún níní nìsín yóò ní ọmọ tí ń bẹ lọ́wọ́ lára tàbí yóò ní ìyá lára ta lọ sọ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ múlẹ̀ nídìí ọ̀rọ̀ tó sọ yìí tí ó dẹ̀ nípa ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ gbogbo àwọn ìdí agbọ́dọ̀ ṣe fitifiti kó tó di pé à ń kán lóró nǹkan báyìí ṣé kò ní pa ẹni tó ń lò lára ṣé kí ni àníyàn rẹ̀ tó fi ń ṣe é kí ni ntọ́fẹ́ gbogbo eléyìí àtọkùnkùn rẹ̀ kó tó di pé a lè sọ pé báyìí tàbí má báyìí aha so ntẹ́yàn ó kóra ró fún dáadáa ni gẹ́gẹ́ bí àwọn afáàṣẹ sọ. ẹni tí wọ́n kọ ìbéèrè sàn wọ́n ní pé ṣé àwọn ahadisi tó wà sọ̀híhà tàbí àwọn hasana tí ṣé wọ́n wà tó kọ fún wa pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nílé ìgbọ̀nsẹ̀ tàbí pé a gbọ́dọ̀ mú nǹkan tí wọ́n kọ Allahu sára rẹ̀ wọnú ilé ìgbọ̀nsẹ̀ àbí tó sọ fún wa pé a gbọ́dọ̀ mú àyà kúránì wọnú ilé ìgbọ̀nsẹ̀ pé sáwọn àdìsí wà lórí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí sísọ̀rọ̀ nínú ìgbọ̀nsẹ̀ imú nǹkan tí wọ́n kọ Allah sára rẹ̀ nínú ìgbọ̀nsẹ̀ àti imú àyà kúránì wọ. a kì í ṣe adam islami ká máa takùrọ̀sọ nílé ìgbọ̀nsẹ̀ àfi tí hajj bá wà fún un torí ilé ìgbọ̀nsẹ̀ ilé ẹ̀gbìn ni ibi tí n ti ń sọ̀rọ̀ gan òórùn ìgbẹ́ àti gbogbo ilé kọ́ máa kó sí lẹ́mu kó sí lẹ́mu ntí ibi tí yàn wà ní yóò ṣe pápápá kó tètè jáde ló fi jẹ́ pé ádàbù ìgbọ̀nsẹ̀ ni wípé tí ọba tí ìsúnmọ́ kọ́ bá òun lẹ̀ mọ́kànlé jókòó sọ̀hún débi pé ọ wà mú ọmọ àká tó bá ti di pé ń bà ọ́ ńlẹ̀ bọ̀ ni kò múra lọ nítorí fi ṣe istibra nítorí fi istinja ẹ̀yin òbí nítorí kọ́kọ́ fi clean ara náà kó o tó lomi kì í ṣe pé tó bá clean ara pẹ̀lú toilet roll dáadáa àtiwájú àtẹ̀yìn tó clean ẹ̀ dáadáa kì í ṣe pé o ò lè fi kírun bá nǹkan la ọ lè fi kírun ṣùgbọ́n tó o bá tó fi omi kún yàrá nìyí. ó kún ó fún ọ ní àlékún ìmọ́tótó ó dẹ̀ fún ọ ní fọkànbalẹ̀ eléyìí ló dáa jù ṣùgbọ́n tó o bá ṣe istimra tó o ma bi istijmar ò ní pé ó lo òkúta láti fi nu ara tàbí ó fi ara méjèèjì tàbí ó lo toilet roll láti gbogbo ara eléyìí ó ó ṣùgbọ́n tó ó ṣe ti àlékún tó dáa jù gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe yin àwọn ará kóbá lórí wípé òjíṣẹ́ ńlá muhammadu azọ́láni ah, ọlọ́run yìí nínú Quran kí ni tẹ́ ẹ̀ máa ṣe àwọn ní táwọn bá ṣe istijmar tán àwọn tó máa ṣe istijjar táwọn bá fi nu ara tán dáadáa ojú ara tán gbẹ̀yìn àwọn bá lọ sílé ìgbọ̀nsẹ̀ tàbí létọ̀ àwọn tún lómi pẹ̀lú rẹ̀ so ló fi ń túmọ̀ sí pé àlékún ti ọ̀dà ni now ilé ìyàgbé ìsebi tí yẹn lè tẹ̀bà ti sí ló fi jẹ́ pé tí ò bá ti ń sùn mọ́ kí yẹn máa kí yẹn máa lọ kí yẹn máa pẹ̀mbẹ̀ azawahi ìmú kọ ìlọ sílé ẹ̀gbìn máa mà mú lọ kò sí ẹ̀rí tí ó sọ wípé kéèyàn mú lọ. sotiyeba yẹn nìsín ẹ taharus yìí máa ń sá fún nǹkan ẹ̀gbin tí ó bá ti di pé ibi tá a ti fẹ́ ṣẹ̀gbin ni kí ni tí wọ́n fi ní ká má gbé Quran lọ sí ìlú kófò. torí pé wọn ò ní máa yí wọ rẹ̀ àti bí wọ́n ṣe gbé àti bí wọ́n ṣe handle hàdà wọ so àwọn ẹ̀rí wà tó pọ̀ tó ń tọ́ka sí wípé ká gbé Quran tàbó kọ ọlọ́run ọba wọnú ẹ̀ ilé ìgbìn kò tọ́ àwọn ẹ̀rí wà tó pọ̀ lórí yẹn but èyí tẹ́rí yóò sí fún ni pé ṣé kò yíṣẹ́ lọ́sàá islam tó bá wà lára yẹn tàbí tó wà lára òkà sáà lè gbé wọnú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn òní yàtọ̀ ní wà tó pọ̀ sí. Ah, wọ́n ní pé tíyan bá pàdánù irun kan ní àsìkò rẹ̀ ah. ní pé àsìkò rẹ̀ dẹ̀ ti kọjá lọ wọ́n ní pé ṣé kéèyàn kí pẹ̀lú àníyàn pé náfíà ló ń kí ni bóyá ọlọ́run lè ṣàforíjì fún un ni àbí kó tiẹ̀ má kí rárá pé kí ni kó ṣe ní méjèèjì. gbogbo òun lọ lásìkò rẹ̀ zuhur tí zawal bá ti ṣẹlẹ̀ zoro ti tó zawal nísìn ní nǹkan bí aago kan ó kù ṣẹ́jú mẹ́wàá ni ah, tá a bá dídí rẹ̀ díẹ̀ wọ bí aago kan ó wà òkè ah, asiri nísìn ní nǹkan bí aago mẹ́rin ó kọjá ogún ṣẹ́jú ni ọ̀sẹ̀ tó wọlé nísìn àwọn fi bí ìṣẹ́jú mẹ́wàá kún so four thirty ní aago mẹ́rin àbọ̀láńkì Maghrib tí òun bá ti wọ̀ kọlọ ní ìsìn ní nǹkan bíi aago méje ó kù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lo ìṣẹ́jú mẹ́wàá oòrùn ti ń wọ nísìn ìṣá tí shafaq pupapupa ibi tó oòrùn ti wọ̀ síhùn tọ́ba ti kú ńbẹ kì í ṣe funfun funfun yẹn tí pupa pupa àwọn ọba ti sí ńbẹ mọ́ ẹ̀ṣẹ́ àìtítọ́ ẹ̀ṣẹ́ àìtítọ́ nìyẹn tó alifajab tí fajr sadiq tí èsì ti tàn mọ́ kó tọ́ba ti jáde ìgbà wọlé ẹni sí ní àìpẹ́ yìí nǹkan bíi three minutes to six. Uh, nǹkan bíi five àwọn kan rí can be five minutes to àwọn kan rí ní nǹkan be seven minutes to but àwa ń kí ten after pé kọ́kàn wọn ti balẹ̀ wípé ó ti jáde ó gánà tó ṣì wà fún but làṣẹ uh, àkí láti nǹkan bíi ten after wọ́n be six thirty nígbà míì uh, báwa ń ṣe ń kí wọn àsìkò zoo tí àsìkò rẹ̀ lọ ó ní ìgbà tí asiri bá ti tó àsìkò tí asiri bá ti lọ ó ní ìgbà tí magrib tó àsìkò magrib ó lọ nígbà tí àsìkò ìṣá bá ti tó àsìkò ìṣá ó lọ nígbà tá a bá ti dé ìdajì òru ẹni tí ó wà ní ìdí pàtàkì ìmọ̀ ọgba gbàgbé kọ́ mọ̀ pé àsìkò òun ti tó o tàbó sùn tàbí nǹkan lè fọ́ bàǹgbà yàn ọ lè jẹ́ pé tàbí wáyé pé ó rẹ̀ débi wípé kò ní òye ó lè ṣẹlẹ̀ sẹ́nibọ́dì kó tó di pé òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam kó tó filẹ̀ ayé lẹ̀. wọ́n sọ fún pásítọ̀ òun ti tó ó múra lọ́wọ́ ọ̀dà kù ìgbà tó jí padà ṣé ẹ ti kírun wọn ni ò tí kírun àyín náà là ń dóde ó tún tún àlọ́ àlàṣe kó tó dìde ó tún dákú ó ṣe bá ń tó bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta só ti báyìí nìsín tó sí wípé tí nǹkan yẹn bá ti wà nínú hálù báwọn àlùwàlá ti já. Ja torí tábà ọlọ́ọ̀bà jáde kò ní tábà láyẹn sí torí èèyàn mọ condition ti èèyàn wa so èyí ń wà ń bẹ ẹni tó jẹ́ wípé irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí tàbó sùn gbàgbéra tàbó gbàgbé àsìkò tó bá tají sí òun lásìkò oorun tiẹ̀ àsìkò oorun yẹn nísìn ó sùn bóyá olóògùn kan láti nǹkan bíi aago mẹ́wàá o tí ó jì sí oòrùn ti wọ̀ sóti yé báyìí nìsín ṣe àgbo kèké zuhu asiri mákì bristol àsìkò asiri rẹ̀ náà ti mọ̀ rẹ̀ eléyìí ò lè rí kí wọn wá tí kì í mọ́ ó ààyè fúwà fún kí wọ́n tó pé mọ́mù tó ṣe tàbí tàbí kí wọ́n tó gbé ikọ̀ ọmọ dúró ó lè rí zúùrù rẹ̀ àti asiri rẹ̀ yanjú fàlẹ́lá ìrọ̀sùn ṣùgbọ́n tí ọ̀gá wa rọrùn bẹ́ẹ̀ fún ẹni báyìí ó lè kí akọ́kọ́ kí magrib yẹn náà tó bá kí magrib yóò wá kí zúùrù rẹ̀ yóò kí asiri rẹ̀ àbí kó fi asiri yẹn magrib yẹn kó dàníyà zuhuru tí o ti kì kó imam ti ń kí magrib kó bá kí mu tó dà tí màmú yẹn bá ti sálámà òun múra káàkan wáyé fipun tiẹ̀ yóò jẹ mẹ́rin tó bá ti sálámà yìí yóò sẹ wàá mú asiri rẹ wá àti magrib rẹ yóò sáré kankí jama nínú àwọn. èké tó bá rọ̀ lọ́rùn nínú méjèèjì bí ìbá ṣe yí pé ó ní àwọn àdí ẹni tó fi wọn láre kò bìkítà tásìkò òun ẹ fi kọjá kò lè rí kí má títí jọ̀gbìn dàkíá bọ̀dí ní kó kún fún kọ́ máa ṣe kọ́ máa ṣàwọn àwọn afẹ́tọ̀ pọ̀ torí ọ̀rọ̀ jíṣẹ́ náà Muhammad tó sọ a tí ò bá pé tí ò kún ntọ́ba yẹn ní náfìlà wọn ó tún yẹ̀ wò láti fi bá yẹn jù rẹ̀ kọ́lọ́mù mọ́sá jẹ́ kí ọ̀ràn ìyàwó pé wọ̀ lọ́yẹ́ pé àlékún ni náfìlà ó lè fún ọ. ẹgbẹ́ ọkùnrin lọ ẹni tí wọ́n kọ béèrè sọ wọ́n ní pé. Aswik ká tún lọ tún yẹ̀ but àwa ò níbí náà. In bíi twenty five minutes to six and uh, to five la máa as kí àṣù na uh, four thirty ni wọ́n pè wọ́n tí a bá pè ní four thirty à ń ṣàlùwàlá à ń lọ lọ gbé nǹkan kan nígbà míì gan wọ́n máa ń wọ twenty minutes to five kó tó di pé torí ọkàn wọn fi balẹ̀ pé aláàsìrì ah, yìí o àmú sásìkò rẹ̀ torí tí ó wà lárọ̀ọ́wọ́tó wa nísìn jù nínú àwọn òpó ẹ̀sìn lélẹ́yìí téyìn bá yẹ ti jẹ́ gbígbà àfẹ́lẹ́lá ilhamdu ọlọ́run ọba ó sì jọ àánú ètò kùnà wọ̀ uh, ẹni tí wọ́n kọ ìbéèrè sùn. Christian, kò bóyá oníṣà rẹ̀ pé amúmọ́ gidi yẹn lọ bá ìṣá yìí. conditions wọn pọ̀ kìí kàn sí pé ó wùyàn kékeré kan yapa sí tí ò bá nídìí wọ́n fẹ́ lọ́rin àjò tàbí wọ́n fẹ́ jáde tàbí òun wò pé bóun ṣe ń lọ yìí opportunity àti rírun kí lójú ọ̀nà tàbí níbi tó ń kún un tó débi tó ń lọ kò sí àti sọ̀kalẹ̀ gan rọrùn tí ó fi jẹ́ pé àsìkò oorun tí ń bọ̀ wájú yóò ti lọ lórí àwọn májẹ̀mú báyìí àtàwọn míì tó tún pọ̀ ẹ̀yẹ nípa zuhura àti asiriko ní àkókò àsìkò rẹ̀ tàbí magreba àti isha. téèyàn bá ń wò ó ti wà lórí ìrìn àjò kì í ṣe pé òun yóò kì í ṣe pé ó bí nísìn agbọ́dọ̀ níbi zuru ti tó nísìn kò tó gbéra níbi tó wà ọ kí ọ ní ma asiri ni kì í sì èyí ò sínú zuru yẹn tó bẹ́ẹ̀ nírìn àjò ọ̀dọ̀ ń wò pé tó bá súnmọ́ ibi tó ti fẹ́ kí asiri ọkọ̀ méjèèjì pọ̀ but agbe zuru ti tò orí àjò ní ẹwà tẹ́fẹ́ pa méjèèjì pọ̀ lọ́hùn but zuru wà bí ti pe zuru ń bí nísìn àwa kí àwa ń wò wípé rárá a fẹ́ asiri ni ṣùgbọ́n ọfẹ́ lọ́bì kan zuru ti tó ń bí ní ìsìn ó kì í zuru yẹn pé ó tún lè mú àsìn yẹn náà wá pé ọfẹ́ lọ́bàdàn tàbí ọfẹ́ lọ sí Abẹ́òkúta tàbí ọfẹ́ lọ síbi Ṣàgámù àwọn Johannesburg ọfẹ́ lọ sẹ́pẹ́ ọfẹ́ lọ sí Ìlọrin bá ń bá ń lọ ìkorò zuru ti tó ní ɔmante ɔgya so lodwo no opportunity ti wɔ afɔn ne si forosɔ wɔ afɔn ɔwɔ amuzuru rɛ wa ɔmu wa pe torí o ti dɛnti rìnrìn àjò ɔmu asiri náà wa pé kò tó bọ́ sójú ọ̀nà tọ́ọ̀bá wa débi tó ń lọ tọ́ọ̀bá wọn ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń kírun ọjọ́ ìwọ̀n bọ̀dé tó jọ́ràn yẹn lé olórí ti mú wa àlùkò sàlàtù. ìgbà tí a sì parí sí òun ni ìgbà tó rùn bá wọ̀ bẹ́ẹ̀ ni tí magreth tún tẹ́lẹ̀ ìlú mọ̀ sọ́bẹ̀ òjíṣẹ́ náà lásán sọ́bẹ̀ ó ní ẹni tí kóhun tó wọ̀dé tí ẹ̀ lè mú irun táìmù asiri kí magreth tó fóònù tó wọ̀ gẹ́gẹ́ bó sì mú wa náà kì í sì èmi mo sọ bẹ́ẹ̀. wọ́n ní pé tí àwọn ọmọ iléèwé kan tó fẹ́ kọ project tó bá wá bá wọn wípé wọ́n ní káwọn kọ nǹkan wọ́n pẹ̀lẹ́ wọ́n ní káwọn kọ bí nàìjíríà ṣe gbọ̀ òmìnira. bẹ́ẹ̀ni. ìyẹn náà wọ́n bá wọn ṣe wọ́n dẹ̀ ṣáàdì wọn fún àkọ́kọ́ wọn ní ṣe lè wà aláwọ̀. kọ́ aláwọ̀. káwọn ọmọ iléèwé. la tó bá yẹ pé bí àwọn ìjọba ní pàtó yẹ. bẹ́ẹ̀ni. wọ́n gbé fún pé kó bá wọn kọ nǹkan kan bóyá fún president fẹ́ dìbí báyìí. bẹ́ẹ̀ni. ó wá bí ìnáwó fún eyín nǹkan sà. eyín ọ̀tọ̀. ìdánwò lélẹ̀ ìdánwò lélẹ̀ tí wọ́n fi fún ẹni dárẹ́jà tí ó fi mọ kínní wọ́n fún ọmọ iléèwé ní project ó yẹ kí ó jókòó kó ṣe project yẹn ni bó o la ṣiṣẹ́ kí ni àgbọ́yé rẹ̀ lórí rẹ̀ kí ni ìtọpinpin tó ṣe lórí èyí ó bá a sóde bá ní sùn òun ọ̀wá lè ṣe tàbí kò ní táìmù fún ọwọ́ awọ ẹlòmíì tó yẹ kó mọ̀ ìpè yẹ ó lè ṣe dáadáa ọwọ́ asanwó fún bí ìgbà tó ń sanwó fún yàn gbé lọ́ọ́ máa ṣe exam náà kò sí àtọ̀ lórí rẹ̀ gíṣù gíṣù yìí kèésì tí ọyẹ kí mùsùlùmí ọ ṣe tọ́ ọba nísìnyẹ́wá fún ọmọ ní assignment nílé tó yẹ pé tí wọ́n fẹ́ kí àwọn òbí rẹ̀ ọ́ láyé kí wọ́n máa sọ clearly tell your parents kí wọ́n bá yín kí wọ́n ṣàlàyé rẹ̀ fún yín òbí tó bá fẹ́ bá wọn ṣiṣẹ́ yìí wọ́n pè wọ́n jókòó ni wọ́n wà á ní time láti ṣàlàyé fún wọn sórí nǹkan báyìí báyìí ó lè jẹ́ pé nítorí fẹ́ ṣe nǹkan ó yìí ní ìdí fún àwọn nǹkan kan tó kọ́kọ́ ṣàlàyé fún wọn náà tí wọ́n gbọ́yé pẹ̀lú rẹ̀ kí wọ́n tó rí nǹkan ṣe ó jókòó ṣàlàyé rẹ̀ dáadáa kìí ṣe pé ká máa kọ́ àwọn ọmọ wa ní dídà kọ wọn ò ní ní kíbrà wọn ò ní ní ẹ̀kọ́ lórí tí wọ́n ń ṣe wọn ò ní gbọ́yé wọn ò ní wúlò fún àwọn wọn ò ní wúlò fún fáwùjọ wọn ò ní wúlò fáwùjọ corruption gan lele làṣẹ kẹsì dáadáa but nísìn wọ́n fẹ́ ẹ̀ president fẹ́ sọ̀rọ̀ tàbí gómìnà fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí àwọn kankan tó fẹ́ ṣe àlàyé lórí rẹ̀ yóò wọ́n mọ̀ sọ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí làwọn fẹ́ ṣe tí tí ń bẹnu rẹ̀ tó bá jẹ́ pé wọn ò láníyàn láti ṣe wọ́n kàn fẹ́ fi tan àwọn èèyàn ni tó dẹ̀ jẹ́ pé ẹni tó kọ́ yìí kò ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ti sọ yìí pé ẹ bá jẹ́ akọ kankan fún wa láti fi kọ́ máa bá wọn kọ́ kọ́ yẹra fún un ṣùgbọ́n kí ni táwọn èèyàn rí tọ́yà rí àwọn bí gọ́vọ́nà tó jẹ́ pé nísìn wọ́n lọ sí wọ́n lọ sí hajj wọ́n rí oríṣiríṣi tí àwọn èèyàn ń ṣe lọ́wọ́n kankan ní a ah, eléyìí máa dà ẹ̀kọ́ tí wọ́n ń ṣe ní dáadáa bí káwa náà lè fi èyí sàrí kó ṣe ní orílẹ̀-èdè wa wọ́n dẹ̀ kọ́ wọn kọ́ fún un ó dẹ̀ ń ṣe lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àbí ní Saudi wọ́n gbé mọ́tò lẹ̀ public transport tó bá fẹ́ public transport lọ fẹ́ wọ̀ ọ̀wọ̀ tí pásítọ̀ àwọn nọ́kìlì jẹ́mẹ́rì mọ́tò gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọjà tíkẹ́ẹ̀tì ọ̀wọ̀ mọ́tò gbogbo bí tó bá fẹ́ lọ ó dẹkùn tó bá dẹ̀ jẹ́ yí pé public transport mí náà lọ́wọ́ fẹ́ wọ̀ ibi ní gbogbo ẹ̀sìn níyì ó rí race race náà jẹ́ mi ń ṣe kábúkábú. ó rí jíìpù tíwọ́nsẹ̀ já kínní rẹ̀ ìwọ̀n oṣù nálọ ara ịwala wà lára rẹ̀ kábúkábú ni fi ìyàtọ̀ láàrin ẹni tó lówó àtẹ̀ntì òní tí wọ́n kàn ń ṣe níbi transportation ni pé olówó so èyí nǹkan ó tún mú ìfọ̀kànbalẹ̀ wá kò sí pé wàhálà yìí pé so gbogbo orú nǹkan báyìí wọ́n máa ń jẹ́ kí tẹ́ńṣàn kójú balẹ̀ kọ́kàn balẹ̀ tí gbogbo ẹsẹ̀ bá kan ló jẹ́ tó bá àwọn ọmọ wọn ó rí àpẹẹrẹ ìfọkànbalẹ̀ àtàwọn ọmọ wa tí wọ́n lọ́nà ó rí pé ọ̀wá àpẹẹrẹ ìfọkànbalẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n pákáleke wàhálà dandan látàárọ̀ ó dìgbà ṣẹ̀dá fún ọlọ́ sẹ́yìn sọ. wọ́n ní pé mọ́ṣáláṣí yẹn ti máa ń kírun tó súnmọ́ ilé èèyàn tí wọ́n bá kí ń tẹ̀lé àwọn táàmù yìí bẹ́ẹ̀ ń pé ṣé a lè máa kírun wa nílé. àlè kọ́ndíṣàn kankan lè mú kí mùsùlùmí ó kírun lé mọ́ṣáláṣí ni ó ti kírun tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ kọ́ máa bá wọn fà á títí tí wọ́n ì gbọ́ yìí. Ah, alhamdulilah ansarudin tẹ́lẹ̀ ṣé wọ́n bí kìtà lórí àsìkò mu bàbá àlámọ̀ wọn fún. ǹgbà tí a pè wọn ní abdulaziz zulu kan a pè ní twelve twenty wọ́n ní àbí ẹni tó pè wọn sẹ̀ jí lójú oorun ni ǹgbà kírun yẹn ní nǹkan bíi five minutes to one àbí ten minutes to one wọ́n kàn wọ́n tún ti gbé tuntun dé o alhamdulilah nísìnyí ó ti ń tàn ká débi tó ti wá wọ ansarudin kan fún ara rẹ̀ alhamdulilah àdàmà kúnlẹ̀ nílò kọ́lọ́ọ̀ba kójú ó tó tàn ká sí i dáadáa so gbogbo irú nǹkan báwo tí mọ́ṣáláṣí tó wà ládùúgbò yẹn tí wọn bá fẹ́ gbọ́ yé ǹdí yẹn ọba yíyà fún títọ́jọ́ èyàn bá wọn fa náà pẹ̀lú pẹ̀lẹ́kùtù bil hikma wal ma'izati hasana tí wọn bá gbọ́ yé ń bẹ̀ tẹ̀síwájú níbi tí ó bá ń kí nípa ọba ṣe rìn jìnnà sí wọn bẹ́ẹ̀ ni ládàá sì pọ̀ sí. ó wà á dúró wá ń bí tó yẹ pé abáwọn èèyàn sọ wọn gbà wákàtí márùn a ní inú àwọn ọmọ ni wọ́n ti lọ kí distance so wọ́n lè rí i pé alhamdulillah ẹsẹ̀ kọ̀ọ̀kan tó ń bá ń gbé lápá ọ̀tún ẹsẹ̀ ọ̀tún ọlọ́run ọba máa fi ṣàgbéga fún ẹsẹ̀ tó ń gbé ọlọ́run ọba máa fi pẹ̀sẹ̀ rẹ̀ so látara eléyìí títí tẹ̀síwájú ọmọ ṣẹlẹ̀ kọ́lọ́run ọba kọ́ mọ́sá àmọ́ jẹ́ ẹsẹ̀ sọ lójú ọ̀nà rẹ̀. wọ́n ní pé tí a bá fẹ́ lọ sí sùjúdù sà wọ́n ní pé ṣé ẹsẹ̀ lákọ̀ọ́kọ́ mú lọ ní àbí ọwọ́ àti pé tá a bá fẹ́ dìde kí ni àkọ́kọ́ fi dìde láti lẹ́lẹ̀ ètò fẹsẹ̀ múlẹ̀ nínú àlàyé tó fẹsẹ̀ múlẹ̀ tá a bá fẹ́ lọ sí sùjádà ọwọ́ ní ọ̀kọ̀ọ̀kan lọ tá a bá fẹ́ dìde orúnkún ní ọ̀kọ̀ọ̀kan dìde. ìbákun ọmọ sọ̀rọ̀ wọn ní mọ́ṣáláṣí tí a mọ̀ pé owó ọtí náà fi kọ́ wọ́n fi kọ́ àbí owó ah, iṣẹ́ nàbì nàbùtẹ́lì náà tí wọ́n ti ń ṣe nàbì níbẹ̀. bẹ́ẹ̀ àti tí wọ́n mutí níbẹ̀. bẹ́ẹ̀ ń pé ṣé a lè kí nínú mọ́ṣáláṣí rẹ̀. rárá ká dẹ́yẹ sí ká dẹ́yẹ sí. ká dẹ́yẹ sí mọ́ṣáláṣí rẹ̀. bẹ́ẹ̀ náà wọ́n ní ṣe. ká yẹra fún. ká bọ ikọ́ ikọ́ ìtàbí. ká bọ ikọ́ tẹ̀ ká yẹra fún. ká pàtì. salamaleykum ẹni ẹni tí wọ́n bi béèrè béèrè wọ́n ní pé ṣé ọmọ ìyá ní mùsùlùmí lọ́kùnrin ṣé wọ́n lè join military. bẹ́ẹ̀ni ọmọ ìyá nínú ní mùsùlùmí lọ́kùnrin ó lè join military bọ̀dà pẹ̀lú àníyàn wípé láti tún ọmọlúwàbí òun ṣe gẹ́gẹ́ bọ́lá òun sì fi rán mùsùlùmí. kì í ṣe kó náà máa bá wọn ṣe ṣe náà. Assalamu wọ́n ní pé a lè sùn lẹ́yìn kò lè aláìmọ̀kan ni máa sùn lẹ́yìn torí àsìkò tí wọ́n so adkar nìyẹn máa ń ṣe nígbà yẹn lójúṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé ẹni tó bá kí àsùbá tán lẹ́yìn imam tí wọ́n ń ṣe zikir níbi tó jókòó sí títí títí tí oòrùn fi jáde tó wá múnáfìlà araka méjì wá yóò gba ládàá hajj àti umura pérépéré pérépéré pérépéré lẹ́ẹ̀mẹ́ta lọ́sọ̀bẹ́ẹ́ so kì í ṣe wípé oorun lọ́wọ́ tọ́lú sí mùsùlùmí lásìkò yìí. ntí ọmọ sábà fa eléyìí ni pé i manage time wa lẹ́yìn ìṣá ìtì ìbá ṣe wípé dọ̀rúrí dé ìdí pàtàkì kan wá wọn ò fẹ́ kí yẹn pẹ́ kí yẹn tó sùn kó fi lè jí lóru tí ó fi ṣe sókí lóru. èyí tó bá ṣe ní ṣókí yóò fún ara rẹ̀ lókun yóò dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ọ̀yẹ̀jú tilẹ̀ bá mọ́ yóò yóò jẹ́ kára dá kóṣákóṣá ṣùgbọ́n tá a mánéjì tí a mọ̀ wá wọ́n kí magrib tán wọ́n lé kí tètè parí kan òru tàbí aago méjì ìgbà tí wọ́n bá jí wọ́n ti ń ṣe kọ́ mà kó tó jí wìrìwìrì lóru kó tó sọ yìí pé wọ́n lè ṣàlùwàlá tàbí kọjá wípé oòrùn kan ti jáde ìhàmọ́kọ́lọ́ oòrùn ti fẹ́ jáde nǹkan sáré níbi ń kírun gan oòrùn tó kù so ọjọ́ rẹ̀ gan ò ní níyànjú torí wípé kò mánéèjì táìmù rẹ̀ dáadáa mùsùlùmí wọn mánéèjì táìmù mùsùlùmí máa ń manage time rẹ̀ yóò fún àsìkò yóò fọlọ́n ní time rẹ̀ yóò fún ara rẹ̀ yóò dẹ̀ fún ẹ̀dá yòókù níwọ̀ntúnwọ̀nsì àrínú àwọn afa tó o bá wà lọ láwọn àsìkò kan ọba àwọn bọ̀lá tọ̀nà jíjí tó o bá ti sọ fún tìtẹ́lẹ̀ o ò ní rí ọkàn tẹ̀pa sínú mọ́ṣáláṣí rẹ̀ ń bẹ̀ yìí wà lọ́wọ́ àánú láìbírì ó ń bẹ nínú láìbírì rẹ̀ níbi tí ń ti ń kéwú tọba dẹ wà wá dọkàn wá wá wá ṣe lè gidi ibi tọba di jókòó sẹlẹ sáwà dẹ wà lọ sàn ẹdá kan jókòó ń bẹ náà ibi tọba wà mẹ́rin yọ màkà tí ọkà ní tó fi ṣe tán mbọ bá parí tán tó wúni tó ṣe tán tó rí ọmọ fi tiẹ̀ di tiẹ̀ lọ́wọ́ torí tọba wúlò fúnra rẹ̀ kò sí bó ṣe lè wúlò fún ọmọlàkejì. ẹni tí ò wúlò fún ara kò lè wúlò fún ọmọlàkejì so a gbọ́dọ̀ ní management time wa dáadáa tó fi jẹ́ pé àmọ́ àti táàmù ṣòfò táàmù àdébí ṣòfò ohun tí èsì pa alálè kún pẹ̀lú bá a bá ń ṣe ń lo àwọn àsìkò wa ká aburú ńlá ni ọ̀nà ọ̀yà ọ̀yà. ìgbà fún wọn fún yàrá wọn ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ ká máa tẹ̀síwájú nípa dua istiftah lẹ́yìn ìgbà tí mọ́mú ti gbẹnu lé suratu fàtíà. tí màmú bá ti gbẹnu lé suratu fàtíà ibi tá a bá bàdé náà lábàdé. àdàkẹ́ bẹ́ẹ̀. ìgbà fún wọn fún wọ́n ní pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún ìmáàmù láti ṣe àmín ní sókè tó bá ń ka tó bá ka fáti àtọ. a òní ọkọ̀ọ̀kọ̀ gbẹ́nu lé àmì káwọn máa mú mi ó tó gbẹ́nu lé fún òyìnṣẹ́ náà àṣọlá sọ pé tí màmú bá ṣe ami tí àwọn máàmú mi náà ṣe àmì lẹ́yìn rẹ̀ màláìka ṣe àmì pẹ̀lú àmì wọn gbogbo tí wọ́n bá ṣẹlẹ̀ ṣe ọlọ́mọbọ́ dáríjì tó ṣiṣẹ́ náà àṣọlá sọ̀rọ̀. Jazakum Allah khairan. Wọ́n ní pé ká máa tẹ̀síwájú pa dua istiftah lẹ́yìn ìgbà tí mọ́mú ti gbẹ́nu lé Suratu Fatiha. Tí màmú bá ti gbẹ́nu lé Suratu Fatiha ibi tá a bá bàdé náà lábàdé. Á dàkẹ́ bẹ́ẹ̀. Jazakum Allah khairan. Wọ́n ní pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún ìmáàmù láti ṣe àmín ní sókè tó bá ń ka tó bá ka Fatiha tán. Ah, òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbẹ́nulé á ní káwọn máa mú mi ó tó gbẹ́nulé fún òyìṣẹ́ náà sọ náà sọ pé tí màá bá ṣe ámì tí àwọn máa mú mi náà ṣe ámì lẹ́yìn rẹ̀ màláìkà ń ṣe ámì pẹ̀lú ámì wọn gbogbo tí wọ́n bá ṣe lẹ́ṣẹ̀ ọlọ́run ọba ọ̀dà jì tó ṣiṣẹ́ náà sọ náà sọ. jazakumullahu khairan wọ́n ní pé tí mo ń bá sọ gbólóhùn sami'allahu liman hamida ń pé ṣé àwa náà sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ àwa náà sọ ẹgbà wa wá wípé wọn pa wá láṣẹ wà ní sunan Abi Dawud mọ̀kúf bisọ́nà ti sọ́ṣẹ́ wípé wọn pa wá láṣẹ wípé tá a bá wà lẹ́yìn imam ká máa ṣe tẹ̀símẹ́ ẹ̀yin sẹ́mi Allahu liman hamida but ìtọ́pinpin àwọn àfáà wa wípé a ṣe tí ntí máa mú un ṣe òun náà ni ntí máa mú mi náà ó ṣe torí ntí ọ̀ òjíṣẹ́ Muhammad sallallahu sọ ní pé sọ́lù kàmáàrọ̀ yìí tún lè sọ́lù but ibi ẹkínu bẹ́ẹ̀ sí ibi tí mò ń kínu ó dẹ̀ ṣe sẹ́mi tẹ̀símẹ́ wọ́n ṣe Allahu man hamida ó dẹ̀ ṣe ṣe aláma rabbana wa lakal hamd àti gbogbo àwọn dùwà tó wà lẹ́yìn rẹ̀ náà but ṣé asikoti ó bá ṣe sẹ̀mí Allahu liman hamidah lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ṣe tán làwọn ṣe Allahumma rabbana wa lakal hamd kásẹ̀ tuntun a ṣe sẹ̀mí Allahu liman hamidah tiwa ni àbí tí ìmáàmù bá ti ṣe sẹ̀mí Allahu liman hamidah àwa náà ó sì tiwa jẹ́jẹ́ náà ká tó wá ṣe aláàmú rabbana walakal hamdu ní ibẹ̀ ní ìpayà ìyá ìpa ìyapa ẹnu pọ̀ lé lórí táwọn afá fọ̀rọ̀ jòm tó rọ. kọ́yà pàṣẹ ìyá ni ó kan ọmọ rẹ̀ nípa ipe kó mutí. ọlọ́run ọba tó dá wa ó ṣe ní èèwọ̀ wípé ká mutí àti ọlọ́run ọba lélẹ̀ òjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́sọ́lá ọ̀fẹ́ lójú ó ṣàlàyé rẹ̀ yìí kínkín wípé ọ̀nà ara tí ó bá gba ọtí lálejò sára yóò kírun ogún ọjọ́ ogójì ọjọ́ ọlọ́run ní gbà kò dẹ̀ gbọ́dọ̀ mọ́kì sotí wáyé so òbí kan kò sí nínú ẹ̀tọ́. òbí kò sí nínú ráìtì kó sọ pé èmi mú ní ohun tí o gbọ́dọ̀ mú àwa mú o mú lá ni a máa mú ọlọ́run ló ní a mú òun ló dẹ̀ ní fún yín lọ́wọ́ yín tí ì bá ṣe pé ọ̀wọ̀ tọ́lọ́wọ́n bá pa lórí òbí kéèyàn bá àárín òní gúnrégé àsìkò àwọn bàbá yìí ti kọjá yìí tí wọ́n yéé ṣe ara ẹ̀ ẹ̀jẹ̀ àgbà wọn dànù ni bọ̀tú wọn gbọ́dọ̀ ṣe bá dànù torí pé kí ni àṣẹ ọlọ́run ọba ni wípé wa qul lahuma qawlan karima wala taqul lahuma huffin wala tanharhuma but lọ́ba ti di wípé ọ̀rọ̀ òfin ọlọ́run ọba o wá fẹ́ sọ wípé rárá kẹ́ ẹ̀ sí i. لا طاعة للمخلوق في معصية الخالق kò sí ẹ̀tọ́ fún ẹ̀dá kan wípé kọ́ wa máa fún ẹnìkan ọmọ ẹ̀dá kejì ọmọ ẹ̀dá kejì ní ẹ̀tọ́ kọ́ máa tẹ̀lé tó ti jẹ́ pé títẹ̀lé wo iṣẹ́ ọlọ́run ọba ni ó mú wá lòfin jẹ́ pé ńgbà tó jíṣẹ́ náà sọ àwọn sọ wípé àwọn olórí a gbọ́dọ̀ tẹ̀lé wọn a ti gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn lópin ìgbà tí wọn ò bá tì sọ pé ẹ lè kí wọn mọ ẹ̀yìn yìí pé ẹ gbọ́dọ̀ ṣẹ̀sìn ẹ wá ti fẹ́ kọ́ ní tẹ̀sìn rárá ẹ̀yìn ìjàgbára yín lọ. ṣé ilé ìnáko sínú sàn ẹ̀yìn tá a máa rán sábà aná ti àkọ́mọ́ rẹ̀ sí. dẹ́yìn wọ́n ní pé wàlímọ̀ ti Quran na aláwo dẹ̀lú nínú Quran nínú kìtàbà sunna. alama illa idha kana haflatu kéde wàlímọ̀ ti Quran nìkan freedom gbogbo gangan yìí pé ọmọ parí tàbí graduation gbogbo àti graduation àti freedom tẹ̀bí nǹkan kan náà àti wàlímọ̀ náà tó ṣe eh. ẹ̀ kọ́mọ àdìgbò tó ń dé ńgbà tó ti jẹ́ pé tàdọ̀ àwọn èèyàn lábẹ́ ẹ bá fẹ́ ṣáàyàn ìlànà ẹ̀ but àwọn tí wọ́n ń ṣe kí wọ́n ṣe pẹ̀lú ìpáyà ọlọ́wọ́n ọba látara wípé kí ni ọmọ tí wọ́n fẹ́ ṣe ònímọ̀ fún kọ́mọ kùránù ké lóòótọ́ mo ní ọ̀rẹ́ tí mo ní kọ́ fà yí lẹ̀ láti máa kọ́ àwọn ọmọ rẹ̀ nìkẹ́ olóhùn ọ̀rá yìí àwọn ọmọ rẹ̀ mẹ́fà ni wọ́n ní wọ́n fẹ́ẹ́. ṣe wòlímà wọ́n wá ní nílé kéwò kí wọ́n ọ̀kọ̀ọ̀kan wọ́n dà twenty twenty thousand di one twenty ọ́ á bẹ àfáà wípé kán jẹ́ kó wọ́n san ten ten jẹ́ nígbà tó wá kú bí ọ̀sẹ̀ méjì tí wọ́n ṣe wá ní tí òjókòó wà ní kọ́ torí alifu bá òun ṣe ẹ̀kọ́ ọmọ òun bí ó ṣe to rògbò ìjà yìí àbó ó ṣe to papọ̀ tí ọ̀rọ̀ ó fi jáde kọ́ ìdá òun àwọn tí ẹ̀kọ́ ni láàrin ọ̀sẹ̀ kan làwọn fi kọ́ nù àwọn ṣẹ̀ tó wá gbẹ́nu lé kọ́ nítorí bá ń kọ́ mọ nínú mi bá ìjọba pé ọ̀rẹ́ àwọn náà pé fún ari tó ń túmọ̀ sí wípé gbogbo ohun tí wọ́n ń kọ́ wọn alábùkálá ni. so ọ̀gọ̀ọ̀rọ̀ yìí o wọ́n fi dálẹ̀ kí ó lè bẹ̀ ni pé kó wọ́ yọ kìí ṣe torí ọ̀nà oúnjẹ kìí bí ọ̀gọ̀ọ̀rọ̀ skul náà bẹ̀ ti torí pé a ní mission a ní vision àwọn náà ń bá wọn ṣe exam fraud wọn bá ọmọ ń ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ ẹni tó bá rẹ̀ lóhun òṣèlú nínú wọn àwọn òbí gan máa sọ yìí pé ah, skul ẹ̀hún ah, ah, àwọn ọ̀fẹ́ skul ẹ̀hún. ọmọ jáde ìwé mẹ́wàá ọmọ nǹkan kan ọdẹ fẹ ọdẹ fẹ ọfẹ gbégbé sí ayé tọjàgbára rẹ lọ táwọn òbí rẹ gan wọlé gbé bá yẹn so gbogbo àwọn báyìí ọ̀nà tá a lè gbà kọ́dí òun náà ni wípé ká ṣe àmójútó eléyìí torí eléyìí wà lára ọmọ títọ́. ó ní nígbà tó wá di pé wọ́n fẹ́ ṣe tí ọmọ òun wá ń kéwu dáadáa ní ojú agbo àfáà wọn fi ń ṣe èrè olóòtú wọn á pa bàbá sí Hey, eh, Shaki.